أن النبي صلى الله عليه وآله وسلم قال له إذا كان الثوب واسعا فالتحف به في الصلاة ولمسلم فخالف بين طرفيه وإن كان ضيقا فاستزر به متفق عليه ولهما حديث أبي هريرة رضي الله عنه لا يصلي أحدكم في الثوب الواحد ليس على عاتقه منه شيء وعن أم سلمة رضي الله عنها أنها سألت النبي صلى الله عليه وآله وسلم أتصلي المرأة في درع وخمار بغير إزار قال إذا كان الدرع سابغا يغطي ظهور قدميها أخرجه أبو داود وصححه, وصحح الأئمة وقفه أفاو نكرا أنت لا يفوى شروط صحة الصلاة أو أن تجمع جمع تسيكي أو أن جكي أنت كل لافيا nínú tó ti síwájú láti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí àlùwàlá ti ṣe jẹ́ májẹ̀mú nínú májẹ̀mú tí máa jẹ́ kí wọ́n lálàáfíà àti pé a gbọ́dọ̀ rí dájú pé àlùwàlá wa ń bẹ láti bẹ̀rẹ̀ ẹ̀rùn títí dópin rẹ̀ báàlùwàlá bá fi lè já ajẹ́ pé irun kọ́ irun bàjẹ́ nù alòkún àlùwà láti àwọn atún irun bẹ̀rẹ̀ wọ́n sì tún mẹ́gbàá wá wá fún wa èyí tó ń tọ́ka sí wípé irun májẹ̀mú tí máa jẹ́rùn ọ́ lálàáfíà òun náà ní ká bo ìhòòhò wa láti ti mà ìhòòhò ọkùnrin kí ni ṣe ìhòòhò rẹ̀ ṣùgbọ́n obìnrin gbogbo ara tiẹ̀ ní ìhòòhò nítorí àdìsí anábì Muhammad sallallahu alaihi wa sallam tó ní al-mar'atu awra ìhòòhò lóbìnrin ìní àdìsí yẹn la wa Aisha radiyallahu anha tọ́ka sí gba anábì sallallahu alaihi wa sallam wọ́n ní. لا يقبل الله صلاة حائض إلا بخمار kí ọlọ́run bò ní máa gba ẹ̀rùn obìnrin tó ti dàgbà débi pé ń fi nǹkan oṣù tó ti bàlágà láì jẹ́ pé ń fi nǹkan borí. eléyìí tọ́ka sí pé ọ̀ràn àyàn ni fún obìnrin ó tọ́ka sí pé ọ̀ràn àyàn ni fún obìnrin tó ti dàgbà débi kọ́ bàlágà gbẹ̀ngbà tí wọ́n bá kírun kọ́ kò borí rẹ̀ dáadáa. wọ́n á mú àdìsí jábìrì wá jábìrì bin abdillah radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam qaala lahu ike anabi wa ike àti ọlọ́lọ́wọ́ bá kó máa bá sọ fún un إذا كان الثوب واسعا فالتحف به في الصلاة tí aṣọ ti ń bẹ pẹ̀lú rẹ̀ aṣọ tó wọ̀ sọ́rùn tó bá jẹ́ aṣọ tó fẹ̀ kò burú kò wí aṣọ náà mára lórí o táṣọ tó wọ̀ tó bá fẹ̀ kò burú kò wí aṣọ náà mára. lórí ìrun wọlé mùsùlùmí ẹgbà wa tó wá wá lọ́dọ̀ mùsùlùmí òun náà ni fakhalif bayna tarafay jẹ́ kí etí aṣọ náà méjèèjì jẹ́ wọ́n jẹ́ ní tó kìbọnú ara wọn. etí aṣọ náà méjèèjì tí wọ́n jẹ́ tó kìbọnú ara wọn wọ́n ti aṣọ náà bá fún pẹ̀tẹ́zẹ̀rẹ́bẹ́ sẹ́ni ìlọ́dì òfin lọ́dì eléyìí fi hàn wá àdéhìí fi hàn wá ipe tá a bá fẹ́ kírun tá a bá jẹ́ ọkùnrin irú òmùra òun ṣẹ̀rí àníkàmú pàtó kírun. nítorí wípé Jabir ibn Abdillah radiyallahu anhuma oníjọka anabi nkírun sallallahu alaihi wa sallam òun á dúró ti anabi pẹ̀lú aṣọ lambúlambù tó ń dàbúra aṣọ tí Jabir ń sọ ń bí ìtàdé ti fi ń tọ́ka sí ń bí òun náà ni ìbora kìí sasọ tí wọ́n rán tí wọ́n yọ apá sí yọ ọrùn sí ṣùgbọ́n ìbora ni ń sọ ó lò ń lọ aṣọ yìí máa ń ra òun dàbora ó wá rí lambulambu láàrò òun anabi sallallahu alaihi wa sallam wọn á ní máa ha dà sẹwò aṣọ yìí ti jẹ o aṣọ yìí ti jẹ ibẹ̀ ni wọ́n ti wá sọ pé tó bá sáfọ́ bá fẹ̀ kò burú ká lọ mára kírun. Tásọ̀ bá wá fún ńṣe ni ká ṣe ní ìlọ́dì àdéhùn ń tọ́ka sí pé tí ọkùnrin ọba kírun kò burú wọ́n jẹ́ pé aṣọ ẹyọ kan náà la sọ́tọ̀ wọ̀ wọ́n jẹ́ pé aṣọ náà ni àwọ̀tẹ́lẹ̀ òun náà ni àwọ̀lékè gẹ́gẹ́ bí ọ̀kan náà wọ́n sábẹ́ ti ṣe bí anábìwá sallallahu alaihi wasallam léèrè. pé ǹjẹ́ ọwọ́ tó láti máa faṣọ ẹyọ kan kí òun bí ọmọ sáwọ tẹ́lẹ̀ anabi nani a pípọ̀ nu yín sí wọn wá níjọ àtọ̀kan lọ níbí ẹni pé ìtọ́pọ̀ dùn ní akọ̀kọ̀ kan náà lẹ́ni láyé tí wọ́n lè tún máa béèrè ti rí subhanallah àwọn sàbẹ̀ nùfà tó ti bí wọ́n ti ṣe rí wọn wọ́n fẹ̀mí jà sójú ọ̀nà ọlọ́ wọ́n fi dúkìá jà sójú ọ̀nà ọlọ́ àdéhùn fi hàn wá pé tí ọba yẹn pàṣẹ tá a fẹ́ fi kírun ó dàbí ìbora tó bá tó bá fẹ̀ dáadáa tó tóbi dáadáa. á jẹ́ kí etí kìíní kejì wọn kí pàdé lórí èjìká wa etí kìíní kejì wọn pàdé lórí èjìká wa ni kan nínú aṣọ nínú wọn etí kejì wà ètò túmọ̀ sí pé etí tí ń bọ̀ látẹ̀yìn yọ pàdé pẹ̀lú etí ń bọ̀ láti wájú méjèèjì lórí èjìká ẹni gẹ́gẹ́ bí gbogbo wa náà ti máa ṣe títọ́ bá fẹ́ da aṣọ búra rẹ búra lọ́nà tí ó bo gbogbo ara rẹ yàtọ̀ sórí tó sì yọ apá kan síta bí apá ọ̀tún tó pa kájà rẹ̀ wọn náà mọ̀ pé látẹ̀yìn ló ti daṣọ ìbora wọn wá fà lọ́nà títí kan tí ó fi wà lórí èjìká rẹ̀ àlàáfíà etí kejì yìí ọ̀hún àwọn gbé lágbọ̀n wájú ó gbé lórí ètò ti wà lórí èjìká rẹ̀ àlàáfíà. sábàtì báyẹn a fi kírun àmọ́ pẹ̀lú májẹ̀mú kọ́jọ́ pé ńgbà tá a mára a mára lọ́nà tó jẹ́ pé ẹni tí ń bọ̀ láti ọ̀kan kò ní rí ìhòòhò agbègbè yẹsẹ bí ìtọ́ máa ń ṣe kẹ́kẹ́ wọn lọ mọ́ra yóò bo gbogbo ara yàtọ̀ ságbọn bí tásọ ti pàdé lórí èjìká tí ìrìn àti báwọn kọ̀tọ́ kéèyàn fi kírun nítorí kéèyàn kírun lẹ́ni tó fi hòhò tà ṣùgbọ́n wàá lọ mọ́ra lọ́dọ̀ tó fi jẹ́ pé yóò bo ara rẹ̀ kó tó wá gbé èsì ń bọ̀ láti wá délé sásọ yóò bá wá fẹ̀ ńkọ́ wọ́n ní kó fi lọ́dì eléyìí tó túmọ̀ sí wípé a lè fi ìlọ́dì lásán kírun àmọ́ pẹ̀lú májẹ̀mú pé ká má ra sọ̀ míì ká má ra sọ̀ míì tá a lè lò lásọ tó ṣe é pé. yóò mú ni láǹfààní àti jẹ́ etí aṣọ tá a lọ mọ́ràn wà lórí èjìká wa. àdéhùn yìí ẹ jẹ́ ẹ̀rí táwọn jumhur ha àwọn ìjà pọ̀ jù nínú àwọn olùmọ̀tọ́ nípa pé a lè fi ìlọ́dì kírun lópin ìgbà tí ìlọ́dì yẹn ọba ti gùn débi kó lè déjìká eléyìí tó takò àdéhùn ti ń bọ̀ eléyìí tó ń tọ́ka sí pé sísèrò làwùrọ̀ ti ṣọ́ọ̀tún lọ́sẹ̀ àtúfọ̀là bíbo ìhòòhò májẹ̀mú kan ni o nínú àwọn májẹ̀mú tí máa dẹrùn ọ̀la làbíà torí ẹ̀ tí wọ́n bá kírun láì bò òwò rẹ irun rẹ ò lè lálàáfíà lópin ìgbà tó ṣe pé o ní ní tó bò òwò. torí ẹ̀ tí ń tọ́ fẹ́ fi bo ara rẹ tọ́ba jẹ́ aṣọ tó tóbi débi pé yóò dé èjìká rẹ alihamudulilayi tí o bá ti dé èjìká rẹ tó ti pé lílọ́mọ́dì lọ́kàn lọ́mọ́dì fọlábà eléyìí fi hàn wá pé àdéhìí fi hàn wá pé tí aṣọ tọkùnrin wọ̀ tó bá dé èjìká rẹ nítorí kó tó débẹ̀ alihamudulilayi tí o bá ti lè dé ìdíkà rẹ̀ nítorí kó kúrú síbẹ̀ kò sí lásọ̀ míì padà bá kó kírun rẹ̀ bá. ó wá nínú hadith bí anabi sallallahu alaihi wa sallam wọ́n kírun lẹ́ni tó fi lọ́ọ̀dì kírun tó ti pé tí ìlọ́ọ̀dì yẹn ó ṣubú kan arọ̀ kan nínú àwọn ìyàwó rẹ̀ tó wà nítòsí ibi títí ń kírun yẹn kò sì sí nǹkan kan nínú aṣọ yẹn léjìká rẹ̀ eléyìí ń tọ́ka sí pé tó bá pé tó wà náà nù kò sí dọ́gbòrò ń bẹ̀. torí ẹ̀ lábẹ́ òfin tí èèyàn bá rí aṣọ tó fi kírun ṣùgbọ́n tó rí ewé tó lè fi bóra. tí ó bo gbogbo bíi tá a fẹ́ ká bò kò sí tó burúkú kó fi wí bora kó fi kí ọ̀dọ̀ nítorí pé ká bo ìhòòhò wa lórí ìrànkọ́ májẹ̀mú nínú àwọn májẹ̀mú tí máa jẹ́ kí ìrànlọ́ lálàáfíà orí ewé tó lè bora kò sí tó burú nínú kọ́ àmà kó kú àmà yẹn kó wá sí àmà yẹn kó sì bora. nítorí wípé fattaqullaha mastata'tum ẹ̀pá yọ ọlọ́run lójú wọn bẹ́ẹ̀ ti lágbára mọ́. abẹ́ àyà yìí àti àwọn àdéhì tọ́tọ́ kásírò túmọ̀ yìí iná láti yọ òfin pé al-maysuru la yasqutu bil-ma'sur gbogbo tó bá rọrùn fún wa láti ṣe àní pátì nítorí ìta àlè ṣe àlè rásọ ṣùgbọ́n àlè rámọ̀ tá a fi rẹ́ra fa wọn rẹ́ra nítorí pé wọn àdọ́gba ọ ẹni tó sí àmọ́ bóra àti ẹni tí òfin kankan bóra tó fi kí ọ̀rọ̀ eléyìí á fi hàn ọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sí lórí ojú ọ̀nà ẹni tó fún ọ ní náfìlà kan tó ní kọ́ ọ̀yàn nítorí kí ọlọ́wọ́ bó lè bá gbọ́ bùkátà rẹ̀ ṣùgbọ́n ìhòòhò ọmọlúwàbí lóòdù tó fi yàn náfìlà àwọn òbí lẹ́bùn rẹ̀. الشيطان الرجيم في الله رب العالمين لو فكروا يا فني أبي الشيطان الرجيم تبادى الله رب العالمين ọlọ́run ọba ikọ̀ aláṣẹ pé kódó zinatakum inda kulli masjid àwọn olùmọ̀wá ń pè inda kulli masjid ó tún ní ìtumọ̀ inda ní gbogbo gbàtẹ́ bá fẹ́ kírun ẹ̀sọ̀sọ́ ẹ̀wẹ̀wò ẹ má wàá dùn wájú ọlọ́ọ̀ ní wò lódodo àtọ̀wéwò àtọ̀wéwò kò sí tó lè pamọ́ ṣùgbọ́n lọ́ọ̀bá náà ló ní kọ́ kò wá kí ọ. àmọ́ ayẹyẹ náà fi ń wòwò wájú ọlọ́ọ̀ kò tún lè púpọ̀ dára lèèyàn nù ọ kọ́lọ́ ọba kó sàánù wa. tó eléyìí mọ́tàsán yẹn bá kúrú i nígbà a sí tó burú pé ká sàn aṣọ yẹn ká ká fi bo etí ṣe ìhòòhò wa ẹ̀yìn sì máa ìhòòhò ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ láti ìdodo títí dé orúnkún méjèèjì wọ́n bẹ̀rẹ̀ láti ìdodo tó fi dé orúnkún méjèèjì torí ẹ̀ sọ́ra rẹ sọ́ra rẹ pẹ̀lú èyí tí máa mú wọn sán pọ́nbélé mára láàárọ̀ yọ̀ọ̀sán mára kò yóò wá jáde sáàrin ìta nínú ilé tí ń gbé yóò máa rìn pákó àwọn òbí lẹ tọ́lá ti sàn tó wẹ́ẹ̀lì mára àníkọ̀ yàtọ̀ sí pátá gbogbo òdodo ọ̀wà ń ta yóò wá fi mú déédéé ibi tí pàǹtí máa mú ń dì yóò máa wò kí ni àwọn ẹni tá lẹ́yìn gbé sídìí àwọn ẹni yóò rí owó ẹni ìfara pamọ́ fún kátó kú sẹ́wọ̀n pé ìsọkúsọ àwọn Yorùbá nìyẹn àmọ́ nínú òfin ọlọ́kọ̀ọ́lé wọn lọ́kọ̀ọ́ kẹrọ́bìnrin abẹ́ni ẹ̀ẹ́dẹ̀ nínú kọ́lọ̀ nǹkan máa nẹ́bí ádámù ẹ̀lẹ́ tó sọ náà kọ́ án náà lásọ tó sọ kalẹ̀ fún Áfíríkà máa wò sẹ́wọ̀n pé ńgbà tó lọ́wọ́ bá kọ́kọ́ lé àwọn baba ńlá wa kúrò nínú àlùjànnà tí wọ́n sẹ́ lọ́ọ̀ nígbà wọn kọ́ sẹ́ lọ́ọ̀ ni wọ́n tó rí wòwò ara wọn. wọ́n tó sẹ́lọ̀ wọn ò rí òhò ara wọn ní kí a tó sẹ́lọ̀ fàtọ́fẹ́kọ́ yaqsifani alayhima min waraqil a wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ewé tí wọ́n fi bo ìwòwò wọn nínú àwọn ewé àmọ́ síwájú ara wọn ẹlọ́n pọ́n wọn lé gan nígbà tí wọ́n ó lọ wọn tọ́ka sí fún wa pé kí wọn mọ àpáta kan Shajaratul Khuld ní jẹ àpáta tí ó di a máa bẹ gbére kété tí ó sì jẹ ká ní mulkin la ọlá tí kì í tán ẹsìn mọ̀ pé tí ń dà wọn ọmọ ádámù láàmú náà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni tálọ́fẹ́ kúkọ́ náà wọ́n ara ń tá a jogún lọ́dọ̀ baba ńlá wa náà nù pọ̀sẹ́ńtọ́ fẹ́ kú ẹni tí yà ń jẹ jù ọ̀fẹ́ kú kátó pẹ́ ni tí ń gbádùn dùn. tó táwọn ni ọ̀fẹ́ lọ́lá kọ́nàwọ́ kò sí kódà kó ti jẹ̀kú rẹ ọlá téèyàn pàṣẹ tí ò ní múlẹ̀ subhanallah wọn akọkọ làwọn ò ní tẹ́ láéláé sẹ́wọ̀n kó gbogbo yẹn ní ó bó ti fún kí n tí àṣetọ́nù fi tàn bàbá ńlá wa jẹ rẹ̀ tán wọ́n ti jẹ́ nu èso tọ́lọ̀ ní kí wọ́n má jẹ mbẹ́ wọ́n sì nà látàrí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà forí jọ àmọ́ ní kí a tọ́ sẹ́lọ̀ kí wọ́n rí owó ara wọn ètò òrírí tẹ́lẹ̀. ẹnìkan á pé ah, ah, gbogbo ọkọ àtìyàwó lẹ ti pè wọn fa ọmọ mélòó wọn á bí náà náà tẹ gbogbo wọn bí mọ̀kàn lálùjẹ náà tẹ ọgbọ́n sọ̀kalẹ̀ ní wàhálà bẹ̀rẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n di èso ní fìtínà bẹ̀rẹ̀ wọ́n sọ̀kalẹ̀ wàhálà bẹ̀rẹ̀ lórí pé ah, adúlù tọ́lọ̀ ń dogun fún wa sáwọn àníkàlá mọ́ á pọ̀ òwò àbìmọ̀ rẹ̀ ìrẹ́ ló ti jẹ́ pé ìwọ náà ọlọ́run bá jogún lé fún ẹ ilé yẹn wá jẹ́ yàrá mẹ́wàá ìwọ afẹ́yàwó yàrá mélòó lẹ́ẹ̀ máa sùn lójúmọ́ náà lẹ́ẹ̀kan náà yàrá mélòó lẹ́ẹ̀ lè sùn lẹ́ẹ̀kan náà ẹ̀ bá sùn mẹ́wẹ̀ẹ́ wá lójúmọ́ àmọ́ lẹ́ẹ̀kan náà yàrá kan náà lẹ́ẹ̀ sùn. nínú yàrá kan náà bẹ́ẹ̀dì mẹ́ta lọ́wọ́ àmbẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀dì mélòó lẹ́sùn ẹ̀kú bẹ́ẹ̀dì kan náà tọ́ ẹ wá nílò à ń pètò sọmọ bíbí báyìí náà ẹ dúró tọ́lọ̀ ń jogún fún yín ẹ dúró bẹ́ẹ̀ ti ń yín jẹ torí léyìí àwọn baba ńlá wa wọ́n bẹ̀rẹ̀ sí ní bí màá gbọ́ àwọn sọ̀kalẹ̀ wọ́n wá aṣọ tó fi bò wọ́n kíákíá ó túmọ̀ sí pé ní tó lọ dá mọ́ mi yẹn ni pé kọ́mọ́rì hò ẹni pé tó máa fẹ́ sọ history àwọn èèyàn kan nígbà wọn lajú ọ̀pẹ nítorí wọn mọ̀ sọ ni pé ní jẹ̀tá jẹ̀tá mẹ́fà ìwòwò ni wọ́n rìn àbí ni àbí àwọn kan ní eh, Adamawa ṣe títà rábà sáfù wọn ní àwọn kò má wọn bẹ lórí àpáta ni wọ́n ń gbé. di sin majority wọn kò sì máa wọṣọ nígbà táwọn tẹlifíṣàn rìn débẹ̀ tí wọ́n yà wọn a ní nàìjíríà iná subhanallah tọ́tọ́ bá ti lọ́ra tí gbogbo wọn náà bá wọ́n ẹ̀wù á máa àwọn ẹ̀ tọ́kànnù wọn náà á jẹ mínísítà kankan a ẹ̀yàwó náà kò má nítorí ẹ̀bẹ̀rẹ̀ sí wẹ́wù. tó bẹ́ẹ̀ àmọ́tọ́lọ̀ ń dámọ́ mi yàn ni pé kọ́mọ́ máa rìn wò ẹ̀ wò bá àwọn baba àbí bí wọ́n ti má ti sẹ́lọ̀ ọ̀tà ìsẹ́lọ̀ tó wọ́n rí wòwò wọn inú àwọn ewé àlùjáná wọn wá tí wọ́n fi bora àfi bá a ti wá lajú títí tá a wá là lálà ó di báyìí aṣọ tó lọ fi pọ́n wa lé o ẹ wo ní gbogbo nǹkan tó lọ da ẹ̀ òkúta ní wọ́n sọ tani wẹ́wù ẹ wọ bọ́ bó ti jẹ̀yẹ̀ tó dé wọn wẹ́wù tọ́ àwọn ewẹ́wù tó títí wọn ti wọn tá wọn ti di ilé yẹn màkàn ojú èsì wọn àmọ́ mi yàn a'udhu billah kọ̀mọ́ ariwo à tọ́ba jẹbi táwọn èèyàn ti wà nọ́mà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn bá máa kó lójú títí pé nǹkan ti wọn wàlúwà tí gbogbo di wọn ti yọ ọ̀tà yìí tí àwọn ọkọ̀ wà lójú títí bí ọkọ̀ májámájá táwọn ilé nǹkan ti wọn lọ́pọlọ ṣùgbọ́n sọ̀rọ̀ nílẹ̀ kàkọ́ làdúrà yìí ẹni tó bá bora rẹ̀ tó ṣe tó bá dámọ̀ ọmọ èèyàn mu wọ́n tún máa wò pé àà ẹ̀ wá gba tẹ́gùn díẹ̀ sí ìdílẹ̀ àwọn òbílẹ̀ sẹ́nu pé ẹ̀yin náà lẹ́sìn ràbàjẹ́ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tẹ́lẹ̀ kan bá bora rẹ̀ dáadáadáadáa sẹ́yìn ọkọ̀ ní ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ̀ kàn máa bora rẹ̀ ẹ̀ má kí ni kílẹ̀ ìwá níbẹ̀ tó kí lọ fẹ́ mọ̀ tó wà nú ẹ̀ máa ń tẹ́ sí di ilẹ̀ ká tẹ́sí gbogbo ẹ̀ ọ́ apá lọ́ máa lọ́nu ọmọ lọ́nu kámpọ́ọ̀sì máṣá ike bùrọ̀dá ọ̀daràn ọ̀nà mi yẹ ẹ́ àwọn obìnrin lẹ́ báyọ̀ pé gbogbo wọn lẹ pàtì ní Nàìjíríà yìí náà nígbà táwọn obìnrin kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ìhòòhò wọ́n bẹ̀rẹ̀ sí wọ skẹ́ẹ̀tì tí wọ́n máa tí ọ̀jẹ̀ bó fò ẹ máa tí wọ́n máa ti fún ẹ irú rọ́bà tẹ́pù yẹn irú wáyà rẹ̀ yẹn inú wọn máa ta wọn ẹlòmíì yọ wọnú ẹsẹ̀ lọ tí ò ní sè yọ ọta rọ́bà tí ò ní mọ̀ pé tí ò ní rẹ̀ ní tọ́ta ẹni pé wọ́n ń bora àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó ti ti pé tọ́ àwọn wọn lára wọn tó wọn bára wọn ṣe tí ń dìjà ni wọn tó pa wọn ti ẹ wá omi tó dé lónìí báyìí kọlọ ń sàmì fún wa torí di ẹlẹ́yìn àdámọ́ kọlọ ń dámọ́ wa ni pé kò sẹ́ni tí ẹ ẹ máa tí wọ́n pe ìhòòhò mẹ́rin fọtọ́fẹ́kọ yọ̀ọ́sì fẹ́ẹ́rì àlẹ́ ìhìnmá mi ni wọ́n kiri jẹ̀nà. lèyóbodì yẹ lọ́hùn máa sọ̀wọ́ àtìhìn àpò ìṣètò àná ìyọ̀ wọn láti dáná kó lè bá àfi òhun wọn àwọn sọ̀wọ́ à ni wọ́n pè wò kí lè tún máa sọ̀wọ́ à ntí ó dùn ọ́ téèyàn bá rí téèyàn bá rí di rẹ̀ kò ní dùn ọ́ mistakenly ọ̀ntọ́ bì kan ọmọ báwọn yẹn ń bọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ márùn máa ń bọ̀ ọkọ̀ rí di rẹ̀ sọ̀rọ̀ kó ti ó ti tẹ̀kọ́ kọ́ para mọ́ ọ wà fojú káta alágbádá sàmẹ̀dọ̀ tó dà o. yóò du ọ tó ti pé ọmọ àgọ́ ọkàrí wọn mọ́nú o ní fẹ́ pàdé wọn mọ́ sọ́nà sọ̀rọ̀ sọ́nà rẹ̀ ìdí olú so eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ ni ìdí ó tí wọ́n bá rí ìní ìwòwò wọ́n wà á ó ní tí wọ́n ń dùn mọ́ wọn tí wọ́n bá rí ní ìfọ̀ àwòdù bìlá ẹ rí i pé nítorí àwọn èèyàn ti dorí kodò kódà ẹni tó jẹ́ kébèrè lọ́kùnrin àbí lóbìn tẹ́lá fẹ́ tọ̀ yọkẹ̀ yọ̀dú rẹ̀ ta ni kódà kò ní tó ra kì tọ́wá rí téèyàn ń bọ̀ kí ni á sẹ́wọ̀n pé nǹkan ti dorí kodò bẹ́ẹ̀ lóbìn yóò ti gbogbo òdì ta yọ fà kòkòtò sẹ́gbẹ́ kan yọ máa dàtọ̀ ara gbogbo ara ọmọ ọrùn rà ẹ̀ kò ní wò pẹ́ nìkan tiẹ̀ ń bọ̀ àfi bí ajá subhanallah ó túmọ̀ sí pé nature ti dorí kodò fáwọn èèyàn torí di eléyìí ẹ tún wá wò ó ibi tẹ́sí mọ̀ pé nature dorí kodò fáwọn èèyàn ẹ wo oge táwọn ọkùnrin náà ń ṣe ní àwọn oge òfò oge àdánù wọn tòkòtò tòkòtò yẹn tí kò bá tẹ̀ gbá bọ́tìn èyàn lè fi bẹ́ẹ̀ kó fi dé pa bíbélì tí o bá sì lè mú kí wọn wá gbà lómọ́nà kó tó wọn wá máa máa jẹ tòkòtò yùn wọn dẹ wọn wá sọlẹ tòkòtò yẹn wá wálẹ̀ lẹ́yìn pàǹtí rẹ̀ wá hàn ẹ wọ kẹ́mẹ́ nítorí tó lọ tó pàǹtí wá hàn yọ àwọn arìnrìn kéye ìgbà àwọn ọ̀gá dúnìí o àti ní oṣù pàǹtí bọ̀ aláìlójú ti ọmọ ẹ dàpọ̀ nítorí tó lọ ẹ nítorí rẹ pé wo ni fẹ́ kún orí pátá tó ń wọ̀ ẹlòmíì wàá bá débi pé pátá nǹkan kọ́ ọmọ rẹ ó tún rí kó kéré ó tún súnmọ́ sálẹ̀ dáadáa tí wọ́n ti wá rí kọ́lọ̀ ọ̀dì rẹ̀ àti bí awé ìdí rẹ̀ ti ṣe rí láìláì lọ́wọ́ ewu ọpọlọ ti dorí kodò tó ń torí tọ́ lọ wọn làwọn òbí ń ṣe bẹ́ẹ̀ fáwọn ó yẹ káwọn ló ń ṣe bẹ́ẹ̀ fáwọn a ah, ọlọ́dà kùn wọ́n dà wá lọ́pọlọ rú o àwọn tí sì ń se bẹ́ẹ̀ náà àyìnbákan ti ń bá wọn jà tó fi sọ̀rọ̀ àwọn ọlọ́mọ ọ̀dọ́ fáṣẹ tán ọlọ́dà kùn yí wọn padà sí dáadáa torí di eléyìí kápò ìwòwò wa ìbẹ̀rù tó lọ́ọ́ pa wá láti ọ̀bá làkà yìí ọlọ́ọ̀bọ̀ tẹ́yìn bá lọ sùkú primary tí ẹ̀mí ti ń bẹ̀ láàrin primary gbà tó máa ń tí wọn ò yé wọ́ọ̀dì sìn láwọn public school tẹkutu rọra jókòó jọkàn sáíwèsì ara rẹ ìdí rẹ yọ ọdà làwọn ọ̀rẹ́ rẹ bá rọra rí ìdí rẹ sọ pé gbogbo àwọn ọ̀rẹ́ ló ti ló ti há sórí ní títò nífẹ̀ẹ́ pàdé láyé mọ́ àbí ẹ̀kọ́ ni pé ẹ̀ló ah, ah, so rẹ́sì gbàtà àwọn primary tí ṣe ó tètè yọ ọwọ́ rẹ fẹ́ túlẹ̀ ìjọkọ̀ tó o jókòó wá fẹ́ sí sókòtò rẹ wò ó bọ́lọ̀ ti tọ́ mi èèyàn tó bá gbọ́n nù gbẹ́ni tí ọ̀gbọ́n kọ́ kékeré bẹ́ẹ̀ àwọn olùbílẹ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ kan torí délé agbọ́dọ̀ bọ ìhòòhò wa ọlọ́run bá ti pọ́n wa lé ẹ̀mẹ́jà tàbùkù ara wọn ìyẹn tí wọ́n hùwà wèrè kan tẹ́lẹ̀ tí wọ́n gbọ́rọ̀ lọ ti yí padà kò rìn ìhòòhò mọ́ ẹ má ràn án létí tẹ́lẹ̀ mọ́ ìbá àjọkùn ìbá àjọbẹ ẹ má nà létí tẹlẹ ẹ má dúpẹ́ kọlọ ẹ má bá dúpẹ́ kọlọ ẹ á ah, àdúpẹ́ kọlọ wà bá wa so nítorí ti eléyìí oní ọmọ wa rántí ọ̀rọ̀ lọ nígbà tó bá tún ra àwọn ẹni tí ń ṣe tó náà máa ń pè wọn sí di dáadáa lọmọ rántí ó sì máa dúpẹ́ kọlọ fi kàdáàrí kókó nítorí náà kọbọlù kọmọ náà wà fún àlè bẹ́ẹ̀ lẹ́yìn náà rí tẹ́lẹ̀ kọlọ wọn bó tó pé dẹra rẹ lẹ́yìn lórí torí agbọ́dọ̀ bo ìwòwò wa ká tó kírun àdìsí ẹlẹ́kejì bukhari àti muslim náà ló tún gbà wá àdìsí eléyìí wá látọ̀dọ̀ abu hurairah ọ̀rẹ́ wa ni sàábì àgbà ọlọ́run bá kóyanu sí i ọlọ́run nàbí muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yusalli ahadukum fi thawbi al-wahidi laysa ala atiqihi minhu shay ẹnìkan nínú yìí ó ìyẹn ẹ̀yìn ọ̀pin ẹ gbọ́dọ̀ kírun nínú aṣọ ẹyọ kan ẹ gbọ́dọ̀ lu aṣọ ẹyọ kan láti fi kírun lásọ tó ṣe é pé kò ní déjìká yín apẹtẹ ọba ti déjìká yín gbọ́dọ̀ fi kírun a rí i pé adéṣe eléyìí ọ̀tàkùn adéṣe tó ṣíwájú tí Bukhari àti Muslim náà gbà wá adéṣe tó ṣíwájú ó fi hàn wá pé pátó bá tóbi kó déjìká bí ọba ti tóbi kò burú kásekínni kápilọ́ọ̀dì ṣùgbọ́n adéṣe eléyìí ń sọ yìí pé alẹ́ nìkan nu yóò gbọ́dọ̀ kírun pẹ̀lú aṣọ kan tí ò déjìká wọ́n ní wọn takora wọn ìdí ni pé àdìsí alákọ̀ọ́kọ́ ó sọ̀rọ̀ nípa èyí tọ́lọ̀ ń bá ní kárí nínú aṣọ tó bá jẹ́ tó tóbi ní alihamudulilayi afẹ́kọ́ déjìká tí ó bá ti tóbi tó bá ti lè bo ìwòwò wa a fi kírun nítorí kọ́nà pa á láti fi fẹ́ mọ́tòfà ẹ̀pá ọlọ́mọbẹ sí lágbára mọ́. àdìsí eléyìí wọ́n ń sọ òun dá lórí pé ara sọ tó ìyẹn ni pé tá a bá ara sọ tó tó a gbọ́dọ̀ kírun pẹ̀lú aṣọ tí ò ní déjìká wa. àmọ́ bàbá wa rí ńkọ́ ṣùgbọ́n náà ló ní ká páyọ̀ ọlọ́mọba sí lágbára mọ́. tó àdìsí eléyìí ẹlẹ́ẹ̀kejì ni Imam Ahmad lò tó fi tako àwọn olùmọ̀ọ́yọ́kù táwọn sọ pé àdìsí alákọ̀ọ́kọ́ làwọn dì mú pé kìí ṣe dandan ìníkàsọ tá fi kírun ó déjì ká wa bọ́ba lè débẹ̀ látàrí kó tóbi tó bẹ́ẹ̀ àdùpẹ́ bí ọba tó bẹ́ẹ̀ látàrí kó kúrú síbẹ̀ kò burú ti sọ lọ́dọ̀ o pásọ̀ ọba ti dórí èjìká tá a bá fi ra aṣọ bẹ́ẹ̀ kírun kọ́ nítorí wà very clear. àwọn ti sọ pé àdìsí alákọ̀ọ́kọ́ náà wà very clear ọkàn ò sì fẹsẹ̀ ní ilẹ̀ jù kan lọ torí Bukhari àti Muslim sọ pé alákọ̀ọ́kọ́ àná ló ti kíni lọ́gbọ̀ ẹlẹ́ẹ̀kejì wa. tó ká lo ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa pé yẹ tátó bá tóbi kó dé jìkà tí ó bá ti tóbi kò burú kátà fi bo ìhòòhò wa ó lọ́dọ̀gba jù. nítorí pé tá a bá fọ̀rọ̀ tí wọ́n ti sẹ́ àti pàdé ìtẹ́lẹ̀ kejì yìí náà ti sẹ́ tá a bá fi ọ̀rọ̀ ti àwọn olùmọ̀ tó pọ̀ jù yẹn ṣiṣẹ́ àti pàdé tẹ́lẹ̀ kejì náà ṣiṣẹ́ unlike tó bá yẹ pàdé tẹ́lẹ̀ kejì lásán la fi ṣiṣẹ́ àfitá alákọ̀ọ́kọ́ ṣiṣẹ́ tán torí tá alákọ̀ọ́kọ́ sọ pé tásọ bá tóbi kó dé jìkà tí ọba ti tóbi kò burú ká sì tè lọ́dì torí ẹ àdìsí alákọ̀ọ́kọ́ tá a bá fi ṣiṣẹ́ àti tẹ́lẹ̀ kejì ṣiṣẹ́ àmọ́ kejì lásán la fi ṣiṣẹ́ àti fi abala kan nínú sálá kọ̀kọ́ àti dànù tí ó sì yẹ torí ẹ̀ tó bá fi wá léèrè tí ẹnìkan kírun pẹ̀lú aṣọ tí ò déjìká ọkùnrin sí ni kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ à ń bẹ̀ lọ́nkọ́lọ́wọ́ gbà sọlá sọmi àbí ọlá sọmi ọlá sọmi à ń bẹ̀ lọ́nkọ́lọ́wọ́ gbà àmàlà ẹ̀dá ni mo rò pé yé ìtumọ̀ tá a fi pa láì dáa torí kò ní mi kò ní mi rárá. ètò nínú ọlọ́wọ́n gbà sọ́sẹ̀ kọ̀sẹ̀ nítorí pé ètò nínú ọlọ́run sì ní ká páyò lóde wọn bá a ti lágbára mọ́ tó jẹ́ ìdájọ́ àárín gbogbo eléyìí jẹ́ tọkùn kò tí ì sóbìnrin bẹ́ẹ̀ tọ́ èyí ti mà lónìí pé àwọn a bá fẹ́ kí kò sí ìbora ń bẹ̀ kò sí ìlọ́dì ń bẹ̀ ọlọ́run gbà fún ó ṣe ìgbésí ayé ní dẹ́kun fún wa débi oníkàlùkù alọ́lá kọ́dà gan ọ̀pọ̀lọpọ̀ nù wa àpàtì àpàtì àpàtì aṣọ tó ní wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni kọ́dà ó ní àpàtì tọjọ́ lásán àwọn àpàtì tọjọ́ jimá ẹlòmíín ní àpàtì ankara. àpàtì ṣẹ́tàn trọ́dà àpàtì jàlábíyà so lóríṣiríṣi adúpẹ́ kọ́lọ̀ ọlọ́mọ bàjẹ́ so eléyìí túmọ̀ sí pé tẹ́ẹ̀bà sí náà bá yín ẹ̀wẹ̀ òjò dáa ẹ̀wẹ̀ òjò bo ìhòòhò yín ẹ̀ sì jẹ́ kọ́ wà lórí kíni kó déjì ká yín eléyìí túmọ̀ sí pé àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ ọ̀dà púpọ̀ kéèyàn nífẹ̀ẹ́ lọ́wọ́ ó sì burú jáì kéèyàn já láì nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ ńkọ́ èso ránṣẹ́ ṣùgbọ́n oríṣiríṣi ni sẹ́ àwọn ẹsẹ́ mi ò mú ọ̀bùn dání gẹ́gẹ́ àṣìṣe tíṣà ọwọ́ kankan ẹ̀fọn ni nígbà tá a bá ti fẹ́ kírun àfọwọ́ tọ́ àwọn ẹsẹ́ mi ẹ̀wẹ̀ ọwọ́ òtí ẹ̀ ní pẹ̀fún rárá àwọn ṣiṣẹ́ à ń pawó ni à ń rà ọ̀ ta báṣepọ̀ ń bá ti tó ẹ̀sà lọ́lẹ́ lọ kírun. àwọn sẹ́mi ẹ̀wẹ̀ wọ́n ní í ṣe pẹ̀lú kí afọ́dọ̀ kí ẹbí tẹ mẹ́kò tó ṣe é pé láì máa mà máa fi ẹnjẹ́ ọ̀yẹ̀ para ọ̀dájú ìpè àtọ́ ọmọ àdọ̀tí náà nítorí pé ó lè ní ìdìbò wo nǹkan lábẹ́ ọkọ̀ ó sì lè ní ìdìbò. kọjá pé ẹ́ńjìnì ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ ṣèkó yóò máa ta sí la lọ́fà ni wọ́n fi máa lẹ́wùsẹ́ ẹni títí sí àpáta á rí i pé kò sí bẹ́ẹ̀ lè ṣe tẹ́ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ lára aṣọ alápàdà nígbà tí ń ń tí mr mẹ́kò ti ń ṣe òróró sìnkìn kì í ti kó burú káfí kírun ṣùgbọ́n kò dáa lópin ìgbà tí ọba ti tọ́ ara sẹ́wọ̀n kébi tí epo bá ti pọ̀ lára ó lè má kà sí ike tó ń bá tọ̀ pẹ̀lú aṣọ yìí ọ̀sẹ̀ ìdìgbà tó ń bá tábà tó bá jọ́gbọ̀n ní ẹ̀wọ́ wa jẹ́ gírísì yóò tún jẹ́ tán at the a sì mọ̀ pé mùsùlùmí kò ní ṣe bẹ́ẹ̀ tiẹ̀ torí mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jú ọ̀kan yẹn tó bá tọ̀ tí ọba sábà kò ní gbádùn àmọ́tẹ́ bá rẹ́ni tí ọ̀tọ̀ tí ọ̀sáàbà tọkàn rẹ̀ tún balẹ̀ kẹ̀mọ̀ pé á ah, o ti pẹ́ nù wọ̀ ọ̀daràn torí di ẹlẹ́ka kíyèsí bẹ́ẹ̀ o àwọn ẹni tí ó ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú kẹ́wù ọ̀dọ̀ tí táwọn lè ti fẹ́ wulé ṣe wúṣẹ́ bẹ́ẹ̀ nígbà tá a ti kò wọn bá tó ẹwọ́ bìkan ẹ pààdà asọsẹ ẹwọ wa láti lé ẹwọ kẹ lọ fi kírun ẹ má gbé ẹwù tí ọ̀tọ̀ lọ pàdé ọlọ́run kọjá pé gbà tí àwọn èèyàn lọ bọ́lọ̀ lálejò wọn á fi fọ́tò sí ẹ àwọn ọjọ́ gbẹdẹ àfẹ́yàmù gbèsè wá sí ọjọ́ gbẹdẹ gírísì ńjẹ ọyẹ ètò sì dáa báyìí ṣé bí wọ́n ti wá ń jọ ńsọ dáa táwọn èèyàn kan wá tí wọ́n wọ́ ìjọ dáa lọ́fíńdà wọn láti five hundred meters wọ́n ti ń gbóòórùn rẹ̀ àmọ́ òórùn burúkú ara tiẹ̀ láti five hundred meter náà wọ́n ti ń gbóòórùn tiẹ̀ náà tọ́jọ́ra òórùn tó àti òórùn lọ́fíńdà tọ́jọ́ra tọ́jọ́ra wọn mọ́ àwọn torí ẹni tó so gan gbà míì tó ti pé nu rẹ̀ ló ti jáde ọ̀nà ọ̀mọ́ kí ni fún ń ti lọ ẹ̀kọ́ ọmọ akọ́lá torí ẹ̀ ń gbà tó fẹ́ dún wájú ọlọ́run dúró dáadáa wẹ̀wù tó máa kọ́ ọmọ pé ọ̀ ń bọ́ náà sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀ ń bá ọlọ́run bá wa sọ̀rọ̀ jẹ́jẹ́ alápàtà wa ní kí ló burú lu ẹran ẹran tí ọmọ ọrùn ọrùn tó dùn ọrùn ẹkọ àfẹ àfẹ bì wọn ẹgbẹ́ wù yẹn gidi ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ tẹ̀sí rí yẹn tó bá ti di fàáhíṣà tó bá ti pọ̀ ó ti dẹ̀gbìn kò sì tọ́kọ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ àfikẹ́ ọ̀hún. ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ àwọn tí ń ṣiṣẹ́ ká máa kọ́ léègbẹ́ kó pẹ̀ ká máa kọ́ kọ́tà òhòrò làwọn náà ń ṣe torí pé ọ́pṣọ̀n ti kọ́ wọn máa jalè lọ bá ti bá ti tó fi kó gàgà torí pé a lè kù lára a lára ẹni torí de eléyìí bọ́ gbogbo eléyìí lẹ̀ kọ̀wé ìwùtọ́ dà òfin wa pàdé ọlọ́run bá wa. àwọn obìnrin wọn kọ́ ẹ̀wù lẹ́yìn ọ̀wọ́ tẹ́ẹ̀bà kírun eléyìí wá nínú ẹgbà wa Ummi Salamata radiyallahu anha ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa wọ́n bi anabi sallallahu alayhi wa léèrè tí ó sóbìn náà àtúnṣọ́lẹ̀ lọ́rọ̀ àtúnfi dẹ́rẹ̀ẹ́n wàhímọ́ bẹ̀rẹ̀ ìzà tóbìnrin náà lè fẹ̀wù kan kírun ẹ̀wù gbàgẹ̀rẹ̀ kan àti ìbòrí láì jẹ́ pọ́lọ́ nǹkan má dìbí kẹ́ẹ́ bá ọkùnrin náà ṣe béèrè bí sí ọkùnrin lè fi ẹ̀wù ẹyọ kan kírun yìí láì sáwọ̀ tẹ́lẹ̀ kò sí pátákó sí sókòtò bẹ́ẹ̀ náà ni ó mú ìsàlámátà náà béèrè sísúbìnrin lè kírun pẹ̀lú pẹ̀lú ẹ̀wù gbàgẹ̀rẹ̀ àti borí láì fi nǹkan lọ́dì bí kọ́ọ̀t ànábì sallallahu alaihi wasallam sọ pé idha kana ad-dir'u sabighan yughatti qadamayha bẹ́ẹ̀ ni o tí ẹ̀wù gbàgẹ̀rẹ̀ yín tó bá jẹ́ ẹ̀wù tó ṣe wípé ó gùn dáadáa ó gùn dáadáa. ó ara ó gùn bora ọwọ́ abo òkè ẹsẹ̀ òkè ẹsẹ̀ méjèèjì aṣọ yẹn kò burú o lè fi kí o. hadithi yìí Abu Dawud ló gbé jáde àwọn olùmọ̀ nípa hadith wọn ní kì í sọ̀rọ̀ anabi nípa ni ṣùgbọ́n àwọn olùmọ̀sọ yìí pé tó wá sí ṣe pé mùsálámà náà lọ́kàn sọ fúnra rẹ̀ máa torí léyìí ń bẹ nínú téèyàn ò lè fọpọlọ lásán sọ bóyá tó wá jọrọ mùsálámà bí ó ti ṣe jọrọ mùsálámà ni pé ó mùsálámà sọ yìí pé kò burú kóbìnrin ó fi aṣọ ẹyọ kan gbàgẹ̀rẹ̀ kírun lópin ìgbà tásọ náà tó tóbi gùn débi wípé yóò bo òkè ẹsẹ̀ tọ́ba yẹ kó mùsàlámà lọ sọ bẹ́ẹ̀ tí wọ́n máa sọ wíwé lẹ́yìn ìyẹn máa dá alábà ìyẹn dá alábà torí ń bẹ́ẹ̀ nù nǹkan tí ó ṣe pé èèyàn ò lè sọ́rù rẹ̀ láì jẹ́ pé èèyàn jẹ́ pé iṣẹ́ ọlọ́ọ̀ni yẹn jẹ́ àbọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá aṣọ náà lèèyàn sọ fún yẹn torí wọn sọ pé lahu hukmu rọ́ọ̀k kọ́dà tọ́ba tó kọ́rọ̀ mùsàlámà ni ó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì torí ẹ̀ àdéhìí wọ́n tọ́ka sí pé obìnrin òun náà lè fi aṣọ ẹyọ̀kan kírun táwọn bá ti jẹ́ aṣọ tó gùn tó sì bo òkè ẹsẹ̀ rẹ̀ eléyìí tọ́ka sí pé kò tó kóbìnrin ó kírun kó wá jẹ́ tó wọ̀ aṣọ tó fún láàánú ó fún láà débi pé gbogbo bára rẹ̀ ṣe rí lọ́hàn eléyìí ẹ̀ ti sáábì gùn yóò gùn yóò tún wá rí lambulambu níwọ̀nba yóò tún wá gùn débi pé yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ ilé ìjọ túmọ̀ sí pé bá a bá bó ń fọ aṣọ bá a bá fi kírun àníhùn ẹsìn mọ̀ báwọn obìnrin nìsín pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá kírun látàlí ìró sọ ń bó ń fò tẹ́kọ̀ gbogbo ojúgun wọn wá sísàlẹ̀ lẹ́ẹ̀mọ́ rí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wọn àti kírun torí pé òun wà ń tà ẹlòmíín sì ń kírun pẹ̀lú míní ṣẹ̀ àbí míní ṣẹ̀ fẹ́ pé apá rẹ̀ wà ń tà tó yọ̀wá ló borí kan oníwàdà bíi yankati kò ní tayọ èjìká rẹ̀ báyìí nígbà tí èèyàn rọra dé fìlà kan tí wọ́n á sọ fẹ́ nìkan nu wọn pé àbá hmm? àbá tó ti dá báyìí. islam tó ní kẹ́ ẹ bọ̀rọ̀ ó ní allah ló bọ̀ ló dà wá. lọ sí ẹ̀rọ káyà náà lọ ti sọ tó ń parọ́ ọlọ́ ní wọlé mbọ́ lọ́lọ́ ayà wo lọ sọ àbádé ti wó torí de eléyìí a rí pé tóbi jẹ́ pé ọ̀rọ̀ àwọn kí òun ọkọ rẹ tọ́jú kọkọ rẹ níbẹ̀ ní orí lómi bó ṣe bo gbogbo ara rẹ náà nù yọ bá jẹ́ pé ibi táwọn bàbá rẹ àti ìyá rẹ àtàwọn ẹ̀gbọ́n rẹ wà ní bó ṣe bo gbogbo ara náà nù wọ́n ṣẹ̀ sí ìsọ̀kọ́ ọ̀nà tẹ̀lé jẹ́ ó lè fẹ́ tó mítà kan bí tí máa ga dé ńgbà mi àwọn àti bá tó níyẹ tó ti pé yọ yọ sideways gbogbo eléyìí sábàlá borí pẹ̀lú ẹ̀ ńbó ni borí ó kù tò lẹ́yìn ìbòrí tí wọ́n sọ ọ́ mẹ̀yẹ fa kìí ṣe irú ìbòrí tí àwọn obìnrin máa ń lò tí wọ́n máa fi soge fa ṣé kí wọ́n ti wégele bá ti ṣe wí yẹn ìborí yẹn náà onáwó àjẹ yọ́rọ́yọ́rọ́ tó jẹ́ pé gbogbo ọrùn lẹ́ẹ̀mọ́ rí èsì lẹ́yìn ni wọ́n sọ fún wọn á lo ìborí tó jẹ́ pé ẹnìkan ò ní rọrùn rẹ ránṣẹ́ tó orí rẹ bó ti wà kólóbó náà lọ́rọ̀ ra ti ìborí sí kò sínú bá kíkìlì orí wàá borí rẹ dáadáa ìborí yẹn wà wálẹ̀ ẹlẹ́yà ni sásọ̀tà wà wọ̀ sáfùtà wọ̀ tó bá gùn débi kó bo òkè ẹsẹ̀ wa ǹjẹ́ tá a bá forí kanlẹ̀ tí yóò sì bo àtẹ́lẹsẹ̀ wa wọn ọ̀bẹ wa lélẹ̀ mo rò pé yé wa ọ̀rọ̀ pé ńgbà tó dúró ó bo òkè ẹsẹ̀ rẹ nìkan làbí sì ń tọ́ka tó ti tó ńgbà tó wá forí kanlẹ̀ ńkọ́ tó bó sálẹ̀ ẹsẹ̀ ẹnìkan ọ̀bẹ ọ lélẹ̀ yìí ń kó béèrè torí ẹ̀ tí wọ́n bá ti béèrè ẹ má dákàrà ń bà nílẹ̀ fúnra yín. tẹ̀lé ìtumọ̀ sí pé ìgbà tó wá nínú àdéhùn míì bí wọn sálámà náà ní tóbi anábìsọlá àṣọlá pé báwo ni kí ẹwù lọ anábìsọlá sọ pé dira tẹmẹkọbìnrin kìí ṣe bí ọkùnrin ọkùnrin wọn ní ẹwù tayọ ṣùgbọ́n obìnrin afẹ́fẹ́ wù lọ ńkọ báwo ni kẹwù ọmọ balẹ̀ tó wọn ní gbọ̀wọ́ kan lè jẹ́ ọ̀pọ̀ sẹ́yìn nígbà tí máa ń lọ ẹ̀kọ́ ó bà sírí ẹsẹ̀ lẹ́yìn àbí ó bà sírí ẹ̀ tọ́ mùsùlùmí ni tẹ́lẹ̀ yóò ti gbígbà hm? tó gùn ọ̀nà ọ̀dà ṣébù kọjá kí ni àtẹlẹwọ́ sọ. àbí ń tá àgbà lérò òní pé ká má rẹ̀ tẹ̀ ọ́. ibẹ̀ yẹn ẹ rí àwọn shabab láyé sìn tó jẹ́ pé àgbọ́yé tí wọ́n ti súnà àwọn ẹlòmíì ẹ fahmun harfi àgbọ́yé tí wọ́n ní sí ṣẹ̀ríà àti súnà òun náà ni àgbọ́yé alphabetic understanding wípé ńgbà tí wọ́n ti sọ wípé ìgbọ̀wọ́ kan àbí ìgbọ̀wọ́ kan àbí àtẹ́lẹwọ́ kan níta àmọ́nú tiwa ìjọba ìjà wàhálà lẹ́rù kan ló ń bẹ̀rù táwọn ọmọ wa di pé wọ́n yarí máa bàbá lọ gbàtí bàbá ní ewúrẹ́ tó ti ń wọlé tó ń kó gbogbo ìdọ̀tí ìbáyìí ó dùn mọ́ kó ọ̀dà bá pọ̀tùbẹ́wù tó ń wọlé ìbáyìí so òun rò pé tó máa ń lo eh, socks àbí òye kẹwò ogun kọbalẹ̀ dáadáa ó wù ọ́ àmì ìtì ń wọlé tí ọba tọba lu sọ́ọ̀kì tẹ̀lé tá a fẹ́ náà ni kí wọ́n máa rí ẹsẹ̀ ó wò kó ti tó àtọ̀fíṣẹ̀ wàhálà bá tẹ̀lé ọmọ máa ń gbé bàbá lọ kọ́ tó bàbá òjò òun lo súnà súnà òun òjò lò àbọ̀ ń parọ́ so tó o bá ṣe tí máa ń wọlé bẹ́ẹ̀ súnà lọ tẹ̀lé kò sí wàhálà mẹ́ ọlọ́run ti sọ yọ sọ lẹ́sìn àti tí bá pa ní àrẹ bá dà tí èsì kárí mi ló ń ṣe. so tí ẹ̀wù rẹ bá ti balẹ̀ dẹ́dẹ́dẹ́ àmọ́ tí ọmọ wọlé tó ṣe pé olùbọ̀tẹ̀ inṣàlá àwọn náà gbalada tìkẹ́ ti ń táwa lè ti torí rẹ̀ táwa yà àwọn èèyàn sórí ti méjì àwọn tó gba súnà òdodo yé súnà wa ti rọ àbí òye wa tó gbogbo agbọn bẹ yẹn ká máa mójútó o tán hadith Ummi Salama yìí á rí táwọn apákan nu olùmọ̀tíwọ́sọ fún wa pé bàáyì kìí ṣe bàáyì fò kìí ṣe marfu ṣùgbọ́n mawquf kìí sọ̀rọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ mi sálámà ọwọ́ kọjọ́rọ̀ mu sálámà náà ó tó lẹ́rìí nítorí pé mu sálámà kò lè sọ kò lè kò lè dá lábàá irú ọ̀rọ̀ báyìí ó gbọ́dọ̀ jọrọ̀ ànábì sallallahu alaihi wasallam. sádìsì yìí ọ̀bá wá sí sí ẹ̀rí wá tán láti tọ́ka sí pé ìwòwò lára obìnrin àdìsì pọ̀ àdìsì kan ló tún sọ yẹn tá a ti kà sáájú níbi táwọn ọ̀bì sallallahu alaihi wasallam sọ pé al-mar'atu awra obìnrin kọ́ ìhòhò ni. torí ìdí eléyìí báyìí ọ̀ràn ìlú jẹ́ kó gbó ara rẹ̀ dáadáa nígbà tó bá fẹ́ kírun wo obìnrin gbogbo ara rẹ̀ yàtọ̀ sí ọkùnrin tó ṣe é pé òun ó lè kírun pẹ̀lú aṣọ ètò ṣe pé ó bu ara rẹ̀ ó sì fi lórí èjìká rẹ̀ lójú pápá rẹ̀ lè hàn ta lójú pójúgun lè hàn ta tẹ́lẹ̀ ìtọ́ka sí pé Islam ẹ̀sìn tó lófin ni tó sì ní ìlànà ètò làkàlẹ̀ fáwọn ẹni tí fi ń sẹ́ẹ̀tì fún wọn máa tẹ̀lé torí pé nínú títẹ̀lé lórí rẹ wà kọ́nà ọba kọ́nà wa lọ́wọ́ lórí àti máa tẹ̀lé òfin rẹ̀ kọ́nà wa lọ́wọ́ lórí àti máa tẹ̀lé sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó wa sí i ẹ̀sìn náà ní ìrọ̀rùn fún wa kó sì wá lórí rí láyé àti lọ́la àkàyà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kí ni kan náà. àti bó ti máa ń múra tán ti múra dáadáa bí a kó máa ń kọ́ wọ́n tó fún àbájọ tí ò bá dáadáa. bẹ́ẹ̀kì àwọn olùdẹ́ kínní ló máa ń pọ̀ ló máa ń pọ̀ ní mọ́ṣáláṣí àdẹ̀fẹ́ lé wọn sá báwo la ti ṣe lè ṣàlàyé nípa ìmúra yẹn. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ fún àwọn obìnrin wọ́n ń gbọ́ wọn àti ìlò gbàgbé kan bora wọn ẹ̀wù tí wọ́n wọ̀ ó fi dàjà ara hàn wọ́n sì tún wọ́n kírun ní fúláṣí báwo láti wá sí àlàyé náà láàmà sí àlàyé láàmà sí ṣùgbọ́n pẹ̀lú àlàyé àwọn ìbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́dé kí wọ́n gbọ́ kí wọ́n gbà kí wọ́n gbọ́ kí wọ́n gbà torí bẹ́ẹ̀ lórí rí wa títí bá lé wọn dànù títí bá lé wọn dànù ẹ lè tún sábà tó tẹ́lẹ̀ mi ò fi Islam lẹ̀ torí ìdẹ́lẹ́yìn ẹ̀yin ọmọ sàlàyé fún wọn ẹ sì máa bẹ lọ́nkọ́lọ́ndé fún ọgbọ́ fún ọgbà ẹ sì máa fi tàwọn ẹni tó ti gbọ́ fún wọn ti gbà ẹ máa fi ṣàkàwé fún wọn tó hmm? ti ẹ kó múra ní òṣìṣẹ́ alágbádá tó ti múra máṣá ọlọ́ tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí táwọn náà ti gbọ́ tí wọ́n fi gbà náà. àwọn ọ̀rẹ́ ti jẹ́ pé a fẹ́ nínú àdéhùn omi sàlámù pé tí àjọ kókó tẹ̀ nígbà tí wọ́n àbí àtàǹpàkò nígbà tí wọ́n dúró pé wọ́n rán wọn pé nígbà tí wọ́n bá orí kanlẹ̀ tán bóyá ó tún bo ẹ̀yìn tàbí kò bo ẹ̀yìn ẹsẹ̀ wọn. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé bá pé ètò ọkùnrin tí wá wọ aṣọ tí wọ́n kó ṣòkòtò tó wọ̀ wọ́n kọjá orúkọ ẹ̀ díẹ̀ nígbà tí ó dúró tó wá ti pé ìgbà tó jókòó ṣòkòtò yẹn wá rọra ṣí orúkọ yẹn wàá hàn síta àgbègbè wàá bo orúkọ má nígbà tó dé kù. tí òwò bá tilẹ̀ hàn sí alákàrí wa kíkà wọ̀ ọ̀run bàjẹ́ àmọ́ tó bìnrin torí pé àdìsí ọ̀sọ́ ìsàlẹ̀ àtẹlẹsẹ̀ wọn lọ́sí pé gbogbo ẹ̀ wò torí pé ètò súnmọ́ ẹni pé tí asọ́ba ti lè balẹ̀ báwọn ètò súnmọ́ ẹni pé tẹ́ ẹ bá forí kalẹ̀ yóò bo àtẹlẹsẹ̀ inú bọ̀ máa ń ṣe lọ ọ̀lẹ̀ lásọ̀mọ̀ pọ̀ sáré lásọ̀mọ̀ pọ̀ sáré yàtọ̀ sẹ́ni tó wọ bófò máa ń ṣe lọ ọ̀lẹ̀ lásọ̀mọ̀ pọ̀ sókè náà. ìgbà tí ẹ ṣàlàyé ẹsẹ̀ pé nígbà kan àwọn tó máa ń wọ aṣọ tí kò fi ń balẹ̀ àwọn obìnrin wọ́n máa ń ta wọ́n ní bíi rọ́bà mẹ́sẹ̀ tó máa ń wọ mẹ́sẹ̀ wọn lọ́tọ́ pé nígbà yẹn ṣé ìjọba orílẹ̀-èdè ló ń legalize ní àbí ibi. ṣé ìjọba ló legalize. wọ́n bá jẹ́ individual àti àwọn alẹ́ lè máa ṣe bẹ́ẹ̀ bí. ẹ nígbà yẹn àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké ló máa ń ṣe because ó strange sí gbogbo yẹn kéèyàn kọ́ máa rìn òwò báwọn àwọn ọmọ wa kọ́ di duty ẹ̀kọ́ ọmọ mú rọ́bà kárìn kọ́dà yóò rí pẹ́ni tó ta àwọn ọba ni àwọn gbàdúrà fi máa lé ọmọ kékeré ká lẹ́yìn ọba sì ló ti tètè tú àwọn ọmọ gbé ẹwọ́ náà jẹ́ sẹ́wù lọ wọ̀ yìí ṣùgbọ́n gbòòrò di pé ń di wàhálà ń di kùtìnà lọ́pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n kó àwọn ọmọ wọn dà tó bí ìtàgbàlagbà kọ́ torí pé ìtọ́mọdé ṣe tí kọ̀dá wàhálà lẹ̀ ìtàgbàlagbà bá ṣe lè dá wàhálà púpọ̀ rẹ̀ ẹ dúró lórí pé tẹ́ bá lè fọwọ́ yí padà ẹ fọwọ́ yí padà tẹ́ bá lè fọwọ́ yí padà ẹ fẹ́ lè yí padà gẹ́gẹ́ bí ìtàn sọ̀rọ̀ rẹ̀ so ẹ̀rí fẹ́ lómi ọgbọ̀n ṣáàlà yóò yí padà so tẹ́ bá ti lè ṣe eléyìí tẹ́ lè ṣe eléyìí ẹ fọkàn kọ́ ọlọ́lẹ̀ nínú ìmánì náà tó bá jẹ́ pé léyìn ọmọ léyìn ṣe bẹ́ẹ̀ bí àbúrò yín léyìn ẹ kó gbogbo aṣọ lẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ̀ kẹ́ wò tó bá tutù ra ní kẹ́tù kó lẹ̀ ọwọ́ lẹ̀ fi yí padà tó bá lóun ọ̀fẹ́ gbọ́lẹ́rọ̀ kẹ́ mú kẹ́ sómẹ́lẹ̀ kẹ́ kẹ́ nálẹ́gbà níbi tí gun òsì ní dá tọ́mọ ká tutù òsì torí rẹ̀ jẹ́ gbá lónìí torí wọ̀kúwọ̀ tó ń wọ̀ ni. sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmọ́ tó bá ti bọ́ lọ́wọ́ nínà ẹ̀ kàn máa wò lẹ́ẹ̀ máa máa lójú nígbà bá kó ọ̀rọ̀ sínú tán ẹ wà mọ́ lójú torí pé ọmọ máa bọ́ lọ́wọ́ nínà ẹni tó ti máa ń nà tó ti máa ń nà látijọ́ kan tó gbẹ́ babu tó tọ́ lọ́mọ lọ kílẹ̀mì à èmi náà ẹ̀sọ́ àwọn pé òpin dénú èsì ọ̀rọ̀ ajẹ́bẹ̀ ó lè rú ẹ̀sẹ̀ sí ẹ̀rẹ́ rẹ̀ àbúrò rẹ̀ ń lù ọ́ náà kọ̀tọ́ kọ̀tọ́ fún yàrá wọ̀ aṣọ tí ó fi àwọ̀ awọ ara tí ó fi hàn kọ̀tọ́ àwọ̀ báwo ara ti ṣe rí tí ó fi hàn kọ̀tọ́ nínú ẹ̀sìn náà bẹ́ẹ̀ aṣọ tó fún tí ó fi borí kété wà bó ṣe ma tí fi hàn kọ̀tọ́ kọ̀tọ́ fọ́fìn kọ̀tọ́ fọ́fìn náà a ti sọ pé ní bàbá sálámù méjèèjì kò tó dìde náà. ṣé ó lẹ́tọ̀ọ́ kí ariwo alẹ́ tọ́kì ṣe ìwà. a ti sọ pé pẹ̀lú ọmọ tọ́kìn rẹ̀ lọ́dà rẹ̀ ní mùsùlùmí torí pé tọ́ba ti tọ́kìn rẹ̀ wọ́n á bọ́ sábẹ́ àbúrò pé asọ̀tọ̀ wọ́n fi bóríkì bóríkì rẹ̀ ti ṣètò hàn bóòlù ti ṣe máa yóò máa fi hàn ẹ̀yìn ti ti máa fi ṣẹ́ẹ̀tì ìtàkùn àwọn mùsùlùmí. àbí ìlàgbọ́ pa ọ̀tá rí wọ̀. ìyẹn ni pé tẹ̀yìn bá wá fẹ́ wọ̀ ètò ìgbà ní kẹ́ ẹ má wọ̀ ṣẹba ṣẹba ṣẹba fẹ́ wọ̀ mọ́tẹ́yìn bá fẹ́ ẹ wọ̀ sí tó fi hàn pé mùsùlùmí lẹ̀ àbí òye tó nítorí pé tó bá ti fẹ́ ṣe ń ṣe ìwọ náà bá ṣe kí ló dé tí wọ́n fi lo táì ewu wádìí origin time níbo ti bẹrẹ yọ yà ẹ lẹ́nu so àkàràwọ̀ fún mi wá mi lé ọkùn ọlé kò sí wá lájá àwọn àwọn ọmọ àwọn amúra kan wá di okùn mọ́rùn ẹ dákun tó da náà ẹbíra kí ni ta ìgànnà tí ti kó ń ní torí di ẹlẹ́ because Mr. Luka Mr. John wọ́n kàn mú wá fún wa àwọn náà kàn gbà á ni ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni wọ́n yẹ ká máa ronú kapitaani báyìí tó fi tó fi jalabiya alimami Nawawi ní ẹ kíyèsí ẹ̀wù máa ń láyé tó bá wù àwọn èèyàn orí ó túmọ̀ sí pé àwọn èèyàn yóò láyè kan lọ́kàn rẹ̀ ni tó máa ń wọ ìwúrò mùsùlùmí ń wọ̀ ó túmọ̀ sí pé Islam àti mùsùlùmí láyè kan pàtàkì lọ́kàn rẹ̀ bọ̀dà di tẹ́ẹ̀n tó lé pé ẹ̀wù tí èsì àwọn mùsùlùmí ní máa wọ̀ tó bá o láyè kan tó special tó gbé wọn sí lọ́kàn rẹ̀ torí gbogbo wọ̀ láyé kàn ntí èèyàn wọ̀ tí òní lè dìfẹ́ǹdì rẹ̀ èèyàn ní fẹ́ wọ̀ tó o sì lè pé de are the people nígbà táwọn èèyàn yókù jẹ́ animal So lọ́fà ló fẹ́ wọ tiwọn tòtí wọn bá jẹ́ kí irú tiwọn náà lọ́ba fẹ́ wọ̀ wọ́ wọ́ wọ́ jẹ́ kí ti ọ̀tà kó tiwọn tí òfin ní jẹ́ pọ̀ ọjọ́ wọn torítorí tọrùn tọrùn tó gbogbo agbọn ẹ̀mí àmọ̀ kí èyí tó eléyìí jẹ́ oṣù jẹ́. àwọn ènìyàn ni náà eléyà tó bá ti rọrùn bọ́ọ̀ kẹfì rẹ̀ ṣọ́ọ̀lọ́ lọ pé béèrè dáà ń béèrè lónìí kò ní í ṣe pẹ̀lú ṣọ́ọ̀lọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan bọ̀ fún ọmọ náà kẹfì àmì eléyà ti dáhùn ẹ̀ ti sú wa àti sọ pé tẹ bá máa jẹun kò sí tó táwẹ̀ rẹ dúpọ́ àwẹ̀ lọ́ọ̀dà padà lọ ọ̀daràn sí ni ọ́ wàá tọrọ àforíjìn àmọ́ kọ́ gbà oṣù méjì kò sẹ́rì kan tó ẹlẹ́yìí ìjọba ti àmọ́ Malik lọ́sọ pé tó o bá máa jẹun àbọ̀ màmá mi mi wàá wàá gbà oṣù méjì plus one ó di kíni sixty one one yún ọ̀sán àwẹ̀ yẹn padà sixty ìfìyàjọ́ yéé ti ṣe pé àwẹ̀ lásán lọ́gbà ọ̀ so ọ̀bọ̀kùn lọ́rùn ẹrú àbí kó o fún èèyàn sixty kó o fún wọn lóúnjẹ jẹ o lè ṣe gbà lọ àgbà ọ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé tó bá ti lè já wa tuntun bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yẹn ní ti pẹ̀lú ẹni tó báyàwó rẹ̀ lò pọ̀ ni ṣùgbọ́n ẹni tó mọ àmàjọ láṣẹ kẹ̀kọ́ dàrán ni ọ̀sẹ̀ lọ yóò tọrọ àforíjì lọ́dọ̀ lọ ṣùgbọ́n kí ni ọ̀dà padà àwọn ẹ̀ka yẹn náà kò sẹ́ẹ̀lì tó sọ pé ó gbàdúrà rẹ̀ kan lọ aṣọ ojú àtọwọ́ tóbi máa ń gbẹ̀rún ẹnu àwọn olùmọ́kò yìí pé wọ́n ní bò ojú àti àtẹ́lẹwọ́ tóbìnrin bá ń kírun ẹnu kò pé wọn níbò àyàfi tí máa ń kírun níbi táwọn èèyàn mi ò ti rí tọ́ba bójú rẹ̀ ń gbà yẹn kò sí tó burú rẹ̀ tọ́ba ti bọ́ ọ̀rọ̀ kò sí tó burú rẹ̀ kò nírun kò nírun tó túmọ̀ sí náà kò nírun ń tẹ̀ra rẹ̀ jẹ ọ̀ ń gbára gbóná ó ń ṣẹṣẹ táì náà ẹ gbọ́ tí wọ́n béèrè nísìnyí igbe tí orúkọ ọkùnrin bá wá hàn síta síta rẹ̀ bá hàn ta kọ́ ṣé orúkọ náà ń bẹ nù o ṣé ń bẹ nù o torí pé nínú òfin orúkọ pàdé pẹ̀lú ìtàn ìtàn ẹnu kò igbe ń bẹ nínú o ìhòòhò lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn kẹsẹ̀ kéèké sí ìhòòhò. tó tórókù wọn hàn ta ìhòòhò hàn ta ọ̀ òkú yé wa àmọ́ títan bá hàn ta kí ló hàn ta ìhòòhò hàn ta tó bá gbé sókòtò tó wọ̀ ó kúrú débi pé ìtàn hàn ta irun rẹ̀ bàjẹ́ torí pé ìhòòhò ti hàn ta àmọ́ tó bá jẹ́ pé orúkún lásán lọ́hàn ta irun rẹ̀ bàjẹ́ torí ọwọ́ kò kì í ṣe ìhòòhò náà ṣùgbọ́n kò sí bó ṣe lè bó tán tó ní borúkún kò sí bó ṣe lè bó tán tó ní borúkún gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sí bó ṣe lè fọ apá rẹ títí dé ìgbọ̀nwọ́ láì fọ ìfúnpá mo rò pé wa tó eléyìí ó túmọ̀ sí pé àmọ́ tó rúkún bá wà hàn ta lẹ́yìn ìgbà tí o ti bo gbogbo tán rẹ tó rúkún lásán bá hàn ta ṣọ́ àwọn tó ti rọ̀ rẹ̀ máa parí. tó bẹ́ẹ̀ máa wọ ọ̀pẹ́ tó jù kí wọ́n á wọ tó. kí ni jẹ́rọ. àwọn kọ́ọ̀tù máa ń ṣe ń wọ̀ lẹ́sẹ̀. ọ̀wájú ọlọ́mọ lọ́wọ́ àbí wọn náà fura wájú ọlọ́run lọ́wọ́ ọwọ́ àlọ́ wọ ṣòkòtò kan tí ọ̀bọ lọ́n lé náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت